وترك أمته على المهجة البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته nígbà tí a dúpẹ́ fún ọlọ́run ترايكاتي كيرف موش الله محمد صلى الله عليه وآله وسلم أبي رمضان نمتتولو ليتي أتفير ما شاكوية وري إن أمر نبوة محمد صلى الله عليه وآله وسلم ربي يسيني سببي من أفهم ويلك وقوة برحمتي يا أرحم الراحمين إن شاء الله تعالى bí tí a ti máa tẹ̀síwájú náà ni báàbù ìtàhàwùní ala al-birri wa taqwa àbí. ojúpọnà ìtàhàwùní ala al-birri wa taqwa. pé kí a máa ara wa lọ́wọ́ lórí dáadáa àti lérí ìbẹ̀rù ọlọ́run èèyàn máa ń kún ara ẹni lọ́wọ́ lórí nǹkan dáadáa ni àìkúnyàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti lérí ìyapa àṣẹ ọlọ́run قال الله تعالى ọlọ́run ọba àlekè ọlá ó fún wa. nínú alukur'an al-karim a'udhu billahi minash shaitanir rajim wa ta'awanu 'ala al-birri wat-taqwa ọlọ́run ọba ní ẹ máa ra yín lọ́wọ́ al-'awnu ta'awana ala wasl tafa'ala yufidu al ẹjọjọ máa ra yín lọ́wọ́ alalibir lérí dáadáa wàtàkùwà àti lérí bẹ̀rù ọlọ́run tí a bá wò wáyà yìí a lè pe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ká mọ̀ wípé al-aunu bi al kánàrà wa lọ́wọ́ ayé àtàáwùnú màánáwù àtàsàáhùdù ìdájọ́ ọ̀ràn yẹn ni torípọ́lọ́wọ́n bá mú wa ní sílvatul amr wàtàáwùnú alàlbẹ́rù wàtàkùwà ẹ máa ra yín lọ́wọ́ a jẹ́ wípé gbogbo dáadáa tá a bá ń rí yẹn dáadáa kì í ṣàdédé wáyé bí kì í bá ṣe kún lọ́wọ́ láàrin àwọn èèyàn yorùbá bọ̀ wọ́n ní igi kan kì í dágbó ṣe èyíkéyìí nínú dáadáa tá a bá fi sọrí ẹnìkan ká lọ màmúdájú wípé òun kọ́ ló dá dáadáa yẹn ṣe ni ọlọ́run ọba kan fi dáadáa yẹn sọ lówó pọ̀lú ẹnìkan ṣoṣo lè dá dáadáa ṣe ìkúnlọ́wọ́ pàápàá jùlọ àwọn kan tí yóò máa ṣẹ́kù tó sì máa jẹ́ àǹfààní ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wá tá a bá ṣe rí dáadáa lọ́dọ̀ ọmọ ẹ̀yà wa kan ká kún lọ́wọ́ lórí dáadáa náà tí a bá ti rí oore wípé oore yìí ó bùkátà gbogbo ọjọ́ sowọ́pọ̀ lérí dáadáa náà ọlọ́run pa wá láṣẹ kí a má ṣe kiri o káwa má yọra wá sẹ́yìn bẹ́ẹ̀. àlìbẹ́rù àwọn afáàjẹ kò wá wípé kí náà ń pè ní àlìbẹ́rù òun náà ní fi'lul khair iṣẹ́ rẹ̀ àlìbẹ́rù alifu alam tó wà ń bẹ̀ yìí yóò fi ìdọ̀lẹ̀ rẹ̀ mọ́ kó sínú gbogbo nǹkan tí ń bá jẹ́ dáadáa nínú dáadáa kákírun nínú dáadáa ni kágbáwẹ̀ nínú dáadáa ni káyọ zaka nínú dáadáa ni kálọ hajj nínú dáadáa ni kánná ntọ́lọ́wọ́n bá fún wa sójú ọ̀nà ọlọ́run nínú dáadáa ni kásánú ọmọlàkejì nínú dáadáa ni ká wáyé mẹ́ẹ̀sìn nínú dáadáa ni kí a máa pèpè sí ojú ọ̀nà ọlọ́run nǹkan tá a bá mọ̀ káwa náà máa ṣàlàyé fáwọn ọmọlàkejì al-amru bil ma'ruf wa nahyu 'anil munkar ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ká sì máa kọ ìwà àbàjẹ́ fún àwọn èèyàn nínú dáadáa náà ọlọ́run wa subhanahu wa ta'ala. ọ̀rẹ́ sí wọ́n máa ṣàlàyé rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan tó kúta bá ní a máa sọ lẹ́yọkọ̀ọ̀kan ilé òkun ọlọ́run wá kó gbogbo ẹ̀jọ sínú kẹ́límà òun náà àlùbíọ̀rù wa ọlọ́run ẹ máa yín lọ́wọ́ ẹ máa ra yín lọ́wọ́ lórí ẹ ra yín lọ́wọ́ lórí báwọn yóò ṣe rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ ẹ ra yín lọ́wọ́ lórí ẹni tó ń tó sì rẹ́ nìkan tó ráyè láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó ràn ènìyàn lọ́wọ́ ẹ ràn yín lọ́wọ́ lórí àti rí dáadáa ṣe ẹ ràn yín lọ́wọ́ lórí pípàṣẹ dáadáa àti kíkọ̀ wà bàjẹ́ ẹ ràn yín lọ́wọ́ lórí àwọn kátà ń gbọ́ yìí pé àbúrò ah, ló ṣe wá mọ́ lórí àwa yìí nìkan ó yẹ kó tún jálẹ́jà kò jù báyìí lọ ó yẹ jẹ́ ká gbowó kalẹ̀ káwọn sponsor lórí rédíò káwọn èèyàn máa gbọ́ ìwọ kọ́ ló ń sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n wọn ló gbowó kalẹ̀ wa ta'awanu 'ala al-birri wat-taqwa ọlọ́run ọba ní ẹ máa ra yín lọ́wọ́ lórí gbogbo tẹ́ ẹ bá ti mọ̀ pé dáadáa ni wat-taqwa afọwọ́ Sheikh Ibn Uthaymin wọ́n ní ittiqa'u sharr bákan náà ẹ ra yín lọ́wọ́ lérí bẹ́ẹ̀ sì ní jí sọ́fin àbúrò níta bá ti mọ̀ pé kò dáa ẹ ra yín lọ́wọ́ lórí gbọ́n kálukú ó sì jìnnà sí nǹkan ọlọ́run bá fi pàṣẹ ilé inú alukur'an kẹrin wa qala ta'ala ọlọ́run tí ó lára ga ọlọ́run tó sọ fún aláyé mi inú alukur'an kẹrin a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní wal 'asr ọlọ́run fi àsìkò pàtàkì àìnáyẹ̀tul Qur'an al-Karim bil waqt Quran ó sàkólé kan lérí pàtàkì àsìkò lọ́pọ̀lọpọ̀ inú alukur'an ọlọ́mọ ń búra pẹ̀lú àwọn àsìkò gẹ́gẹ́ bí wàdúhà àsìkò kan ló jẹ́ bẹ́ẹ̀ wàlẹ́yìn àsìkò kan ní wàsùwàhì ìdá àsàásà àbí wàlẹ́yìn ìdá àsàásà wàsùwàhì ìdá ẹ rí i pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa ń fi àwọn àsìkò wọ̀nyí ìbúra dilalatan ala ahmiyatil waqti fi hayatil insan eléyìí ń sọ pàtàkì àsìkò nínú ìgbésí ayé àwọn nítorí pé àsìkò tó bá ti lọ kò ní padà wá mọ́ owó àǹfààní tó bá bọ́ mọ́ àyàn lọ́wọ́ lásìkò kan ó ṣeé ṣe kéèyàn tó padà rí nǹkan yìí ṣùgbọ́n àsìkò àwọn eléèbó wọ́n ní time wọ́n kọ́ ní time is money wọ́n tún ní time is life àsìkò òun náà ni ó ṣe pàtàkì nínú ìgbésí ayé yìí. nínú àmì kéèyàn fọwọ́ bólẹ̀ náà ni kéèyàn máa fàsìkò èèyàn ara rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lo àsìkò rẹ̀ dáadáa bó ti tó àti bó ṣe yẹ nínú ẹniyẹn náà ó dùn lórí pọ̀wọ́ ọlọ́tẹ̀ nǹkan ń fẹ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń fi àsìkò rẹ̀ tó bá fi ń ráre yóò padà kábàámọ̀ lórí àwọn àsìkò náà tó fi ráre. ìdí nìyẹn tí anabi sallallahu alayhi wa alayhi wa sallam ojú ká máa pè nínú tọ́lọ̀ ó bí wá léèrè ìjọba kìyàmá ọ̀kan ní bàbá ṣe lu àwọn àsìkò wá sí ṣẹlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ojú ká máa wípé àsìkò wá yẹn nínú ìdẹ̀ra èyí tó ga tọ́lọ̀ fún wa ni tọ́lọ̀ ó sì bí wá léèrè báwo la ṣe lò ó nìyẹn مقبول فيه فيهما كثير من الناس الصحة والفراغ àwọn ìdára ńláńlá méjì kan bẹ tọ́lọ̀ ń fún àwọn ẹ̀dá ọmọnìyàn tó ṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò mọ rírì àkọ́kọ́ náà ní kéèyàn ò lálàáfíà ìdára tó tóbi lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kò sẹ́ni tí máa ń mọ ìyà àlàáfíà àyàfẹ́ ẹni tí ò gbádùn ẹni tí ò gbádùn ní ọmọ ìyà àlàáfíà ẹni tí ò lálàáfíà òun ni yóò mọ̀ pé òun ogún kílẹ̀ tó máa ń mọ́ ìmọ̀ pẹ́ ṣùgbọ́n lẹ́yìn bá lálàáfíà èyí mọ̀ ní ojú à ìgbà wo la sùn ní ìsìn báyìí wọ́n sáré apàṣọba àlàáfíà nílé lórí ṣùgbọ́n tí ò bá ní àlàáfíà ọjọ́ òru yẹn yóò pẹ́ lóde nílò tí ìmọ̀ náà kí ni táyà báyìí twelve thirty ah kí aago mẹ́rin mẹ́fà kó tó wá lòun yóò pẹ́ nítorí pé kò sí ìdìbò kó lálàáfíà béèyàn bá lálàáfíà béèyàn ṣe jókòó èèyàn mọ̀ iye ṣùgbọ́n tí ò lálàáfíà kò sí bó ṣe jò kò ní rọ̀lọ́ mo ní ọ̀dọ̀ ẹgbẹ́ fílò ẹgbẹ́ fílò sẹ́yìn lónìí òun òun ò gbádùn ọ̀dọ̀ ẹ̀fẹ̀ gbẹ́lélẹ̀ gbogbo ẹ̀gbẹ́ gan rò ẹ̀ wá forí dólẹ̀ ìdẹ́ bá forí dólẹ̀ ẹ̀ kẹsẹ̀ sókè bóòtù nígbà kò tiẹ̀ dábàá yẹn bóòlù ẹsẹ̀ àfẹ́ kò tiẹ̀ òun gbogbo ara subhanallah ẹrẹ lómi yóò pé gbogbo ara ní dùn abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́run pé wọ́n fi ààrẹ lè wá malẹ̀ tí wọ́n mọ̀ ní onímọ̀ rírì àlàáfíà lójújọ́ tí ò bá lálàáfíà ó wúra rẹ̀ pé ṣe bí wọ́n tó máa ń sáré káàkiri àsálàáfíà lèèyàn ní lèèyàn fi máa ń mọ̀ pé oúnjẹ kan dùn aláàárẹ̀ gbogbo oúnjẹ tó dùn tó dùn àmàgbé fún un kí ló wà jẹ òun ò jẹ àgàtà tí ká kú rárá ẹyin ńkọ àbúgbàmù dòdò sí níjọ́ tó lálàáfíà wọn ò ní gbìyànjú fún ọ ṣùgbọ́n níjọ́ tó lálàáfíà bá gbé fún náà tó bá jẹ́ yóò pọ̀ lẹ́nu ṣèṣì tó fi jẹ́ pé gbogbo àwọn àsìkò tá lálàáfíà yìí inna lillahi wa inna ilayhi raji'un ibi tí a ti lọ ó náà ní ọlọ́run bá fi àsìkò ìrọ̀lẹ́ ayé ọlọ́run bá fi búra ó tọ́ fún ọlọ́run subhanahu wa ta'ala kó fi ẹ̀dá tó dá búra ṣùgbọ́n kò tọ́ fún àwọn ẹ̀dá rẹ̀ káfí kankan mí búra lẹ́yìn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kó o gbúdọ̀ búra pẹ̀lú òkè kó o gbúdọ̀ búra pẹ̀lú òrùn kó o gbúdọ̀ búra pẹ̀lú òṣùpá man kana falyahlif billah aw liyasmut ọlọ́run nìkan lèyàn máa fi búra aṣọ funfun lórí bẹ́ẹ̀dì èyàn fi búra orí hmm. ojú rẹ̀ àwọn ará èkó wọn ni sixteen owó níjẹ́ sixteen so èyàn fi sixteen búra so ti èyàn búra pẹ̀lú ilẹ̀ ẹlòmíì àwọn ọmọ gáràjì wọn kàn sáré bọ́bà kálẹ̀ wọn dùn lórí ilẹ̀ wọn wà náwó kéyì hmm, kí ni ìtumọ̀ yẹn sọ gbogbo eléyìí yẹn fi búra mọ̀tánà halifan falyahlif billah téèyàn bá búra ọlọ́run lèèyàn fi máa ń búra èèyàn ò búra pẹ̀lú orúkọ ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ èyí tó ga ọlọ́run ní wal asr innal insana lafi khusr ọlọ́run ní gbogbo èèyàn pátápátá ni wọ́n wà nínú òfò ni wọ́n wà nínú àdánù ọlọ́run kò yọ ẹnìkankan sílẹ̀ ṣùgbọ́n tí ìwò òfin lè wà nínú òfò àtàdánù yìí ọlọ́run ní illal ladina amanu àwọn tí ò ní wà nínú òfò àtàdánù lọ́wọ́ kẹyìn ayé àti ìjọba kìyàmù kí làwọn yóò máa ṣe tí fi ní wà nílẹ̀ ní ìsìn tí ní ta ṣòfò kò kò sẹ́ni tí ó ṣòfò tí ó ṣùgbọ́n tọ́lọ́wọ́ á ní gbogbo èèyàn ni ti wà nínú ọlọ́ni àbílí tí ò bá fẹ́ wà nínú òfò yìí àwọn kan tí ó mọ̀ ṣe lélẹ̀ ìgbà àti ẹ̀ ká dúró níbi àwọn tí ní ṣòfò ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sì máa ń sàánú wa tọ́lọ́run bá fún wa ní two plus two yóò tún fún wa ní four yóò ṣàlàyé pàpẹ four là ń sàn ìgbà tọ́lọ́run ní gbogbo yìí ó wà nínú òfò eléyìí ó jẹ́ nǹkan tí yóò bà wá jẹ́ pé إن الإنسان إن الإنسان ألف ولام yẹni istighraq ويفيد yufidu al-umum gbogbo ẹ̀dá pátápátá lọ́lọ́ ní wà lókè ọlọ́run wà ní illa alladhina amanu àyàfi ojú àwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run bá gbọ́ kí ni túmọ̀ iman níbẹ̀ al-iman níbẹ̀ huwa al-ilm ó náà ní onímọ̀ nípa ọlọ́run ọba rẹ̀ àti nípa tọ́lọ́n fi ran àwọn òjíṣẹ́ rẹ̀ sáyé irú ẹni tó bá lè báyé kò ní sí nínú ẹni òfò wà á mìlò sọ̀rọ̀ hard tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ kí ni iṣẹ́ rẹ̀ ó wà máa wá fakọ̀ ṣẹ̀rá mìnàlá àmẹ́lì wọlé àkọ́wàl gbogbo tó bá ti dọ́gba pẹ̀lú ìfẹ́ tọ́lọ́ yálà nínú ẹnu àti nínú ìṣe ìṣẹ̀rẹ̀ yẹn téèyàn dẹ̀ ṣe ìtọ̀gọ́án lèwọ̀ ṣìlá téèyàn ṣe ń ti torí tọ́lọ̀ torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín lẹ́nu yóò máa ní òun ò lè má jí ṣiṣẹ́ olóore ẹbí léèrè pé kí náà ń pè níṣẹ́ olóore iṣẹ́ olóore wà máa wá fakọ̀ ṣẹ̀rá mínàlá àmẹ́lì wàlàkùwàl yùtàkà bí ha wàjú subhanahu wa ta'ala ìtẹ́jẹ́ ṣe olóore nìyẹn òun náà ni nǹkan tí èèyàn ṣe tó wá ṣe déédé pẹ̀lú òfin ọlọ́run ọlọ́run ló ní ká ṣe má ṣe lè nínú ọ̀rọ̀ ẹnu àbí nínú ṣe sí tá a sì fi wá ojú rẹ ọlọ́run tí ìṣepá ṣe nítorí káyé ó polongo wa mélòó mélòó ni àwọn iṣẹ́ olóore tó jẹ́ pé lójú àwa ò pè níṣẹ́ olóore ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run kò ka nǹkan yẹn ṣiṣẹ́ olóore lọ́dọ̀ tiẹ̀ torí pé ẹni tó ń ṣiṣẹ́ olóore yẹn ó ń ṣe é nítorí káyọ̀ lè polongo ẹ̀ káyọ̀ sì lè pariwo ẹ̀ ṣèdí tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó fẹ́ là nínú ìparun yìí ó gbúdọ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ olóore níbàámu bá ṣàlàyé tí ń jẹ́ ṣe olóore yìí bákan náà watawasaw bil haqq tí yóò sì tún máa sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú òdodo ma mana tawasi bil haqq والتعاون على الدعوة بما رأني لو على دعوتي إلى الحق للي ما أقوى من يلوسي بيولودو torí pé tí òfò كاري، bá ti kárí àwọn tí wọ́n dá nínú èèyàn nígbà náà àwọn ni wọ́n máa sàlẹ̀ fáwọn èèyàn pé intel ń pè nígbàdùn yìí òfò máa ní àwọn tọ́lọ́run nílò náà làwọn tọ́lọ́run bá ní kí wọ́n dá òfò mọ̀ lófò. lásìkò yẹn tòlà á fi máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run jẹ́ káwọ̀ oyè ó ti mú un sí tí ó dá ẹlòmíì ò rí sí tí ó dá àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ìwà zìnà tí kúrò nínú ayé ayé òwúlò máa ń lọ́dọ̀ orí kódà tó bá rẹ̀ nìkan ti ń sọ pé kò dáa yóò mọ ọ̀rọ̀ pé sí èèyàn nìwẹ̀ ṣùgbọ́n ṣòdí tó jẹ́ pọ̀ wá lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ ká mọ̀ pé kọkùnrin ọmọ fi yẹ tí tí ní tí ò dáa lọ́dọ̀ ẹlòmíì òun ò mọ̀ sí tí ò dáa àádúgbò lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ ká mọ̀ wípé kí ṣòkòtò máa jábọ́ ǹdẹ ọkùnrin kó lọ́n sáàgì ní tí ò dáa ẹlòmíì ò rí sí tó burú àwọn òfò náà nìyẹn إلا الذين آمنوا wa watawasaw bil haqq tí ọlọ́run subhanahu wa ta'ala tó sì ṣe àwọn ẹni ẹlẹ́ni tí ń sọ àsọtẹ́lẹ̀ dáadáa fáwọn èèyàn lórí òdodo pé intanṣe yóò fò ní àdánù ni tọ́lọ́n bá wá sàánú ẹ̀ tó wà nínú àwọn tán bá ń sọ ohun kan bẹ́ẹ̀ èèyàn ti jáde kúrò nínú àwọn àlàfẹ́ kọ́sẹ̀ ọ̀tá wa sọ òbí sọ tí wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú àti máa ṣe sùúrù àti máa ní faradà àti àti máa ní ìtẹ̀mára nítorí pé èyàn ó ṣe sùúrù lérí pé èyàn fẹ́ tẹ̀ láṣẹ ọlọ́run èyàn ó ṣe sùúrù lérí pé èyàn fẹ́ jìnnà sí tọ́lọ́run kò fẹ́ torí pé ṣíṣe tọ́lọ́run kì í fẹ́ rọrùn àbí kéèyàn ó ṣe habsu nafsi alatọ́a kéèyàn ó jẹ èyàn ń pa lórí pé màá ṣe é àti wá kírun lásùnbà ìtẹ́mi máa ń fẹ́ ní kéèyàn máa sùn kó má dìde ìwọ ló ṣe sùúrù bó sì jẹ ẹ̀mí rẹ̀ ń pápẹ́ bisimilá fẹ́rẹ̀ kí kéèyàn náwó sójú ọ̀nà ọlọ́run ẹ̀mí ìfẹ́ ẹ̀mí ọmọ rò pé ah, owó tí o ti tó nǹkan láti wá na ah, gbówó lówó ẹ̀ ṣùgbọ́n èyí ó jẹ́ ẹ̀mí ìpanu pé rárá màá na sójú ọ̀nà ọlọ́run èyí ó ṣe sùúrù lérí ṣíṣe tọ́lọ́run èyí ó sì ṣe sùúrù lórí yíyá burúkú tọ́lọ́wọ́n bá àwọn tó bá ní àwọn ìròyìn wọ̀nyí lára náà ni ọlọ́wọ́n bá ní wọ́n là níbi òfò èyí tó jálé jáko tó bá jọ ọwọ́ kẹyà yìí àti ń dọ́wọ́ yàrá kẹyà abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala fi wá sínú ẹni tí ò ní wà nínú òfò yìí ọlọ́wọ́n bá yìí ti sànù wa ó ti sọ ìtàfilà ń bẹ̀ àkọ́kọ́ al-ilmu ẹlẹ́ẹ̀kejì al-amal ẹlẹ́ẹ̀kẹta ad ẹlẹ́ẹ̀kẹrin asọ́b eléyìí bẹ nínú tíra al-usulu al-thalatha gẹ́gẹ́ bí ṣèwà ń bẹ imam shafi rahimahullah oníṣẹ Ọlọ́run ọba law ma anzalallahu ẹ naam hujjatan ala khalqi illa hadhihi sura lakafatihum tọ́ba lọ́jẹ́ pé Ọlọ́run ọba ọ̀sọ́ àyà mi sura kàkà kalẹ̀ fáwọn ẹ̀dá tó yẹ kó do suratul àṣírí yìí nìkan lọ́lọ́run sọ ó ti tó ṣèbá àmì ṣòfò náà abẹ́ẹ̀kọ́ ó sì ti sọ nǹkan tá a sì tá àmì ṣòfò níta ó ti tó fẹ́ tó bá nìkan sí ṣòwò náà làwọn náà ti gbọ́ lálẹ́ káwọn náà lọ jù ú ká nímọ̀ ká mọ kí ló tọ́ kí ni tí ó tọ́ eléyìí ni ò yẹ lómi ẹlòmíì ń wá ayé lójú méjèèjì kò sì mọ ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń wá ẹran tó fẹ́ jẹ ẹran ni

èwo ni ìgbésẹ̀ tọ́lọ́hún fẹ́ níbẹ̀ èwo lọ́lọ́hún fẹ́ téèyàn bá ti nímọ̀ yẹn tí kan sáà ń ṣe gbọ̀ọ́gbọ̀ọ́gbọ̀ bí ẹran kó má jọ yà lẹ́nu pé inú náà yọ padà kan yọrọ rẹ̀ ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gbogbo ibikíbi tá a bá ní ta fẹ́ yàn sí ìjọkùnrin wa ni ìjọbìnrin wa ni a gbọ́dọ̀ nímọ̀ nípa nǹkan tí a lọ bá pàdé ìwájọ́ gbàdúrà àwọn èèyàn ń wá ìmọ̀ láwé ayé nípa tí wọ́n fẹ́ jẹ nípa tí wọ́n fẹ́ wọ̀ nípa tí wọ́n fẹ́ lò gbogbo tá a kà kalẹ̀ yìí tí o bá fìyàn lẹ́sàáyé èèyàn padà tó gbẹ̀lẹ̀ lẹ̀ kò ní báyìí dálùkì àwọn ṣùgbọ́n ìmọ̀ nípa ní tí ó báyìí wọnú sáré àti nǹkan téèyàn ó fi pàdé ọlọ́run subhanahu wa ta'ala òun náà ní al-ilmu shar'i ìmẹ̀sìn bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé wọn á fojú ṣáàtà rẹ̀ wọn á fojú yẹpẹrẹ àwọn tí wọ́n ń wá ìmọ̀ yẹn àwọn adúgbò lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó taari tó sì darí àwa sí ká mọ̀ pàtàkì ìmọ̀ ẹ̀sìn eléyìí gan òun ni pé a fẹ́ mọ̀ òróǹro tí ń bẹ nínú ẹ̀ràn ayé ikú ṣe pé àwa náà ò fẹ́ dáadáa ilé ayé kì í ṣètùmọ̀ ẹ̀nìyẹn mùsùlùmí náà ní bùkátà sí dáadáa ilé ayé kódà ní bùkátà sí púpọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn wa lórí àlámọ̀rí ẹ̀sìn wa àwọn ará yọ̀sàká àwọn náwó sójú ọ̀nà ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí nímọ̀ nípa òróǹro tí ń bẹ nínú ẹran ayé kò lẹ́sìn tá a fi nímọ̀ nípa òróǹro ń bẹ ń ní ká nímọ̀ nípa kí ni nípa ẹ̀sìn wa lọ ẹni tó wá ṣe nígbà ó bá jòrò mẹ́ràn kò ní gbàdúrà yẹn tó látara àdé eléyìí nínú tó lè jẹ́ kéèyàn ọlá nínú òfò ayé òun náà ni pé àkọ́kọ́ ni ìmọ̀ ẹ̀sìn ká má ṣàbòsí àwọn ìyàwó wa lérí dúndùn wọn ní mẹ́sìn ẹlòmínú kò sí tó wọn fi tẹ́yàwó lọ́rùn kó lóun tẹ̀sẹ̀ rákà kan fún nígbà yẹn nǹkan ìyàwó tẹ̀sìn òye kò gbàgbọ́ yẹ́sìn ó ràn lọ́wọ́ lórí àlùkìyàmọ̀ rẹ̀ ó ràn lọ́wọ́ lórí káàtó pé tó bá pẹ́ ilé mẹkáníìkì ni ó padà gbó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tẹ́ ẹ̀ máa ń rí ní búṣà yẹn àwọn náà ti wà ní tuntun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ abirọ́ ni tẹ́ bá lọ búṣà tẹ́ lọ́pọ̀lọpọ̀ ọkọ̀ mi ìtàn kan kò kà bẹ́ẹ̀ pé ah bí àwọn tuntun tuntun tó òun rí lé níhùn àwọn náà ti jẹ́ tuntun náà ṣùgbọ́n wo lọ́rọ̀ padà á kẹ́yìn ọ̀padà di àtàn náà ni wọ́n padà dà sátàn ẹ má fọwọ́ kan mọ́tò yẹn ẹ má fọwọ́ kan mi yẹn tó bá já wọ́n padà lọ ṣé o ọ̀dọ̀ àwọn búṣà náà ni ọkàn yìí sí àbí wọ́n padà lọ sórí àtàn gbẹ̀gbẹ̀ ṣùgbọ́n àgbóyé ẹ̀sìn kì í sá èèyàn fi máa ń sẹ̀mí èèyàn sì fi máa ń ma kí ni nǹkan tó tọ́ kí ni nǹkan tí ó tọ́ eléyìí a gbọ́dọ̀ àwọn ìyàwó torí mata ọmọ táà fún ní mẹ́sìn àṣejàmbá fún àṣàbùsí fún a gbọ́dọ̀ ṣàbùsí fáwọn òbí tí wọ́n bí wa a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀sìn fún wọn mi ń bẹ ń ṣe tó lè gbé wọn náà ni ọmọ ó sì dákẹ́ la ó ṣàlàyé fún lọ́nà tí yóò fi gbọ́ yé nítorí pé tó lè jálà nínú òfò ayé òun náà ni àkọ́kọ́ ó ni ní al-amal ń tá a láàmà yẹn káwá lò ó ó pọ̀ nínú ẹni tó mà ṣùgbọ́n kéré nínú ẹni tó ń lo nǹkan tó mà ajá bó ṣe rí bẹ́ẹ̀ yóò mà ọlọ́run ròyìn àwọn ajá kan náà Al-Qur'an pé àwọn ajá kan kọ́ lẹ́kọ̀ọ́ tẹ́ bá ti ní ọlọ́pọ̀ ẹran báyìí yóò sì lọ yọ ọlọ́pọ̀ ẹran yẹn wá. tó ń tán fi lè kọ́ ajá lẹ́kọ̀ọ́ tó mọ̀ ọ̀rọ̀ ọ̀run kò séèyàn tá kọ́ lẹ́kọ̀ọ́ náà tí ò ní mọ̀ ṣùgbọ́n ibi tá ti jura wa lọ ni pé ẹni tí mo mọ̀ jọjọ mọ̀ yẹn bó la ṣe ń lò ó sí ìyún la fi ń jura wa lọ́dọ̀ ọlọ́run onímọ̀ pọ̀ ṣùgbọ́n àwọn tó ń lo ìmọ̀ pé à ń bẹ kó sì sínú ọ̀rọ̀ fún wa láti lè máa lo àwọn nǹkan tá a mọ̀ nínú ìmọ̀ kó má jẹ́ kí ọ̀rọ̀ ẹnu wa kó sépa sí iṣẹ́ ọwọ́ wa kó sì má jẹ́ kí iṣẹ́ ọwọ́ wa kó lòdì sí nǹkan táwa náà ń kà nǹkan tá à ń kó àwọn èèyàn rahmatu ya rahman rahimin eléyìí ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àdáwà ní tó mọ̀ pé ò da yẹn tó ò ṣe tẹ́nìkan bá ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ fún pé kò dà láti ṣàlàyé fún wa pé ẹni tí ó ń fọṣọ ọwọ́ rẹ̀ ní òkọ̀kọ́ mọ́ kásọ ìlú tó mọ́ ṣẹ́rọ̀ ni philosophy simple just simple philosophy ẹni tó ń fọṣọ ń sìn kì í ṣe ẹni tó kó sínú washing machine tí ń fi ọwọ́ fọ aṣọ tán bá tó pàṣọ yìí ti má wàbí táálí ọwọ́ ti ẹ̀gá ti má bí kọ́ kásọ yìí tó má torí pé tọwọ́ rẹ̀ ò bá má aṣọ yìí ò lè má ó tún padà stẹ́ẹ̀rẹ̀ abẹ́ẹ̀kọ́ so bẹ́ẹ̀ náà lẹni tó ń sọ fáwọn èèyàn pé n tẹ́ ń ṣe yóò dá n tó dá ni bó o ṣe ń sọ yẹn náà ẹ̀mí sóòlù tiẹ̀ náà mọ́ kó tó di pé tí wọ́n mọ̀ tiẹ̀ ni ó ti kọ́kọ́ mọ́ torí pé n tó ń sọ pé kò dá ìwọ náà ò ní fẹ́ ṣe so bẹ́ẹ̀ yẹn ṣe nímọ̀ tó téèyàn ń lo ìmọ̀ tó téèyàn ò bá tún máa sọ fún ẹlòmíì kì í jẹ́ kí lílo ìmọ̀ yẹn kó tọ́jọ́ lára yẹn nítí wọn náà mọ̀ níbi tó ti yẹ kó bẹ̀rẹ̀ ẹni tí ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ ẹni tẹ̀ jọ ń gbénu rúùn àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ lérí tó mọ̀ yẹn tí wọ́n ń ṣe tó yàtọ̀ sí sọ fún wọn kò yẹ kó rí báyìí bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó rí tọ́lọ̀ ń wí tánà bí wí ṣùgbọ́n tó bá dákẹ́ tó sọ̀rọ̀ wọn ó padà jẹ̀wọ́ náà pa láti máa ṣe nǹkan yìí ṣùgbọ́n tó bá sọ bí wọn ò bá tiẹ̀ gbà wọ́n fi wọ́ọ̀lẹ̀ sí tiẹ̀ wọ́n ti mọ̀ pé àwa la gbọ́ tiẹ̀ o ó ti sọ wọn àbí kò dáa ṣùgbọ́n àwọn ó sì fẹ́nu tiwa tó bá sì fẹ́nu tiwọn ní pé wọ́n sí nǹkan tí ó dáa ọ̀tá wa sọ ọ̀bì sọ́ọ̀bì sùúrù èèyàn máa ṣe sùúrù ẹni tó sọ̀rọ̀ fún lèmi tó ní nǹkan ò tó tún dọ̀la torí tí ń ṣe nǹkan yẹn ọ̀wá yọ kúkú ọ̀lẹ́ ọmọ bàjá kò níjà ń ká sọ ní tiwa ọlọ́ọ̀ni máa jẹ́ kí gbọ́ èyàn ó ṣe sùúrù lérí gbogbo ohun téèyàn bá ń ṣe béèyàn bá ń wá mọ̀nà èyàn ó ṣe sùúrù ẹni tó bá ti ń ṣe gànàgànà gànàgànà tára rẹ̀ bá balẹ̀ kò lè ní mọ̀ èyàn ó ṣe sùúrù ẹlòmíì ń bẹ ní tí wọn ò fi lọ yọlọ mọ dá sí ní tí ò tí tó yọọ mọ sí bí ẹni pọ́n ti tó bẹ́ẹ̀ ò jù bẹ́ẹ̀ lọ èyí ó fara balẹ̀ yóò ní sùúrù èyí ní ìfaradà lérí gbogbo àwọn kan ó bá ń ṣẹlẹ̀ tọ́kàn kọ̀ èyí ó sì so lérè so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí irinṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ tí ó là wá níbi òfò ọwọ́ kẹyìn ayé kò sí èméjì ń bẹ bó ṣe náà lọ́n ṣe sọ yẹn tí wọn náà bá dẹ̀ wò ìwọ jáde wá wo kó téèkì dátà sí iye àwọn èèyàn tó ń ṣe tọ́lọ́hún àtàwọn tí ó ṣe tọ́lọ́hún ó dìkọ́ wà àwọn tí ó ṣe tọ́lọ́hún lọ́wọ́ sí àwọn tí ò ṣe tọ́lọ̀ lọ́pọ̀ jù tí wọ́n dẹ̀ ń fi àìṣe tọ́lọ̀ yẹn tí wọ́n fi ń ṣe fáàlì tí wọ́n sì tún fi ń wọra wọn páwọn dáa jù àwọn tó ń ṣe tọ́lọ̀ wọn lọ. ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim wa ma ursilu alayhim hafidhin naam naam. láàṣẹ ní wọ́n tẹ́bẹ̀ ní látòkè ọlọ́wọ́n bá sọ wáyídá marúbí yàtọ̀ bá mazón wáyídá kọlẹ̀bù ilá ahàlìhìm kọlẹ̀bù fàkìhì fáyídá ọ̀hún kọlù iná ahùlá ìlọ́gbọ̀lùn wà máa wó sílù àlẹ́yìn hàfẹ́lẹ́ ọlọ́wọ́n bá níṣẹ́ ráwọn tí ó ṣe tọ́lọ́ àkọ́kọ́ àyà kan bẹ tó jẹ́ kó kílẹ̀ pé ní gbogbo àwọn tí ò láwọn ní ṣètò ọlọ́run bá lọ ọlọ́run bá sọ́nà Al-Qur'an Al-Karim a'udhu billahi minash shaitanir rajim wáyìn tó ti akthara min fil ardi yudilluka an sabilillah ọlọ́run ọba ní tí ọba ní o máa tẹ̀lé akthara man fil ardi àwọn tó pọ̀ jù nínú àwọn tó wà lórí ilẹ̀ yudilluka an sabilillah tó bá yẹ pé pípọ̀ lọ́bẹ̀ fi ṣẹ̀sìn tiẹ̀ ó sọnù torí pé lọ́pọ̀lọpọ̀ gba òdodo àwọn èèyàn sábà kún díẹ̀ ọlọ́run wá ń tún jẹ́ kó yé wa wípé kẹrí àwọn aláìgbàgbọ́ olùṣẹ́ lọ́hùn àwọn èèyàn míì tí wọ́n sọ ẹ̀ṣẹ̀ di fáàrí ẹ́n tí wọ́n bá rí àwọn olùbẹ̀wò ọlọ́run àwọn tó ń ṣètò ọlọ́run tán láwọn fẹ́ máa tẹ̀lé òfin gẹ́tà ọ̀gá mazul wọn máa yẹn mu sí wọn wọn máa yẹn mú sí wọn wọn máa fún wọn ṣe ẹ̀yẹ tán bá tún kúrò lọ́dọ̀ wọn tán tán bá ti padà sọ́dọ̀ àwọn èèyàn tí wọn wọn ó tún máa dọ́rọ̀ wọn sílẹ̀ nínú àwọn ọ̀làyè lọ́dọ̀ lóògùn ara ilé rẹ̀ wọn náà máa ti di wọn máa ti di gbá àwọn náà máa ti lóun sùn náà àwọn náà máa ti di gbá àwọn náà wọn máa ti di ó ti wọjọ mọ́sọ̀kù àwọn náà máa ti di kíní tẹ bá bàbá rẹ̀ tẹ bá rí jáàbù kíní kan oríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ń sọ káàkiri bẹ́ẹ̀. ọlọ́run bá ní falyawma alladhina amanu mina al-kuffari yadhakun ọlọ́run ní ọjọ́ níjọ́ ìjọ òun náà ń bọ̀ tó sì pé àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn náà wọ́n máa fi àwọn aláìgbàgbọ́ wọ́n máa fi wọ́n rẹ́rìn falyawma alladhina amanu mina al-kuffari. Thank you. ṣùgbọ́n tó bá ti gba tọwọ́ rẹ tán tó bá padà sẹ́yìn yóò mọ̀ bí ó ṣe ṣùgbọ́n jọ́ gbọ́dọ̀ kẹyàmá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa appreciate ẹ̀ gan so ilé yìí tó jẹ́ pé ó wọ̀ sí kó ṣe sùúrù fún yẹ̀yẹ́ tá a bá fi ọṣẹ ṣe nítorí kí wọn náà lè fi àwọn ẹ̀yẹ sí yẹ̀yẹ́ tó bá jẹ́ òye tó sùúrù ó ṣe pàtàkì. وقال الإمام الشافعي رحمه الله أفوى الإمام الشافعي قالوا ما قبائل نسوان وصو كلاما ورقا معناه ìtumọ̀ ọ̀rọ̀ náà ni pé inna nas pé dájúdájú àwọn èèyàn àwọn aktharahum àbí ọ̀pọ̀ àwọn èèyàn fi ghaflatin an tadabbur hadhihi al-sura àwọn èèyàn wọ́n fọ́nú fọ́ra nípa ríronú sí ètò sóra yìí sóra tó sóra tó àlàásọ ṣé bí Imam Shafi ṣe sọ̀rọ̀ ilé ẹ́ Imam Nawawi mo kó ti Imam Shafi torí pé bí Imam Shafi ṣe sọ̀rọ̀ yẹn wípé law ma anzala Allahu ẹ́ hujjatan ala khalqihi illa hadhihi sura lakafatihu quotation nìyẹn bó ṣe sọ gbàgbà nìyẹn kì í ṣe báyìí ló ṣe sọ ṣùgbọ́n téèyàn bá ti fẹ́ kóòtì ọ̀rọ̀ tó lè sọ bí ẹni yẹn ṣe sọ gangan ọ wàá sọ pé màánà ó fi màánà ìtumọ̀ tí mo gbọ́ yé nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí pé gbàtọ́ yé àfáàná rẹ̀ sọ wọn qala al-imam Shafi'i rahimahullah kàlámù imam Shafi'i sọ ọ̀rọ̀ kan tí mo gbọ́ yé nínú ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni wípé ìlànà ẹ̀sà ẹ̀dájọ́ àwọn ènìyàn awo àkàfà ọ̀hún àbáwọn tó pọ̀ nínú èèyàn fi gáfúlá tí wọ́n fọnù fọra à ń tàdá borí àdìsọ̀rọ̀ níbi ríronú sí sóra yìí so wọ́n ti ṣàfọ̀mọ́ ara wọn bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n kó ti Imam Shafi'i torí pé ọ̀rọ̀ kó ti ṣe Imam Shafi'i yẹn kala sọ yẹn bó ṣe sọ gàgà nìyẹn pé law ma anzala Allahu hujjatan ala khalqi illa hadhihi sura lakafatuhu ó ṣe ti kó ṣe pé gbà tí Imam Nawawi tó ń kọ yìí kó ti ṣe yẹn wá direct báyìí èyí tí wọ́n fi lè wá sọ̀rọ̀ tí wọ́n tí wọ́n ní Imam sọtí ẹwà àmánà lọ́dọ̀ àwọn afa ṣùgbọ́n lè ní ìwọ ọ̀tọ̀ ní bí mo ṣe sọ̀rọ̀ tó bá ti bẹ́ẹ̀ sọ olùkọ́ra àwọn olùmọ̀ sọ báyìí mánà tí wọ́n sì gbòye lòún sọ ó ṣe kóòtù ní bí mo ṣe sọ gbàgbà tó bá ti lè rí mi kóòtù bí mo ṣe sọ gbàgbà ó wàá sọ wípé wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n tí mo gbọ́ yé nínú ọ̀rọ̀ wọn àwọn yóò ti mọ̀ pé nítorí gbọ́ yé ó ṣeé ṣe kó dọ́gba pẹ̀lú tí mo gbà lérò kò sì lè má dọ́gba pẹ̀lú tí mo gbà lérò tó a lè àmàna àmàna torí pé níjọba ìjà kìyàmà ẹlòmíì ò jí àníwájú ọlọ́run lérí ọ̀rọ̀ tó sọ tọ́lọ́rọ̀ rẹ̀ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣèdí ìdíyàn lọ́pẹ́ àkọ́lá ìmáàmù kìnnìkan sọ̀rọ̀ yìí ó gbúdọ̀ tọpinpin ẹ̀ pé sọ́sọ́ lóòótọ́ àbí òsọ ẹlòmíì ló fi máa parọ́ níjọ́ kan ṣé ò lágbájá wọ́n lọ bẹ wọ́n wá sọ báyìí bí ara sọ sọ èyí tó wá burú jù oníkéèyàn wá sọ tánà Muhammad sallallahu alaihi wasallam tánà bí ó sọ tó bá lè rí báyìí lórí ọ̀rọ̀ ẹ̀dá bó wá ní ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam bó wá ní ọ̀rọ̀ ọlọ́run ìtọ́lọ́run sọ tọ́ ẹ̀yin aráàjẹ̀wò ọlọ́run dákọ̀ yín nínú Kùránì ọlọ́run ní jáàbù sọ́fàrà lóluwà jáàbù sọ́fàrà pé ọlọ́run ti dákọ̀ jẹ́ sọ́fàrà níbo ló ti dákọ̀ jẹ́ abẹ́yìn máa gbọ́rọ̀ àwọn ọba yìí tí ẹ̀ṣẹ̀ bá lè fi wà lérí ká sọ ọ̀rọ̀ tẹ́dà ò sọ fàmà bá lu ọ̀rọ̀ tánàbí ò sọ sallallahu alaihi wasallam bá lu ọ̀rọ̀ tọ́lọ́hùn sọ ẹlòmíì ńláyà dé wípé yóò kàn dé anabi sọsọlá sọlá anabi ò lè sọ ọ̀rọ̀ yẹ anabi ò sọ lóbi dẹ́gbẹ́ tẹ bá àwọn tó wà lórí manhaj tó náà làbẹ́ tí wọ́n máa ń sọ́ra láti lè pa anabi sọ̀rọ̀ tí wọ́n bá sọ wọ́n gbé wọn ní hadith abdullahi umar nínú hadith àtọ́ abdullahi umar wọ́n kàlá ọba wa rẹ̀ wọ́n wà túmọ̀ rẹ̀ ṣùgbọ́n ìbá ti dáhẹ́ kàdìrì ẹ̀ṣẹ́ àlá nínú ọ̀rọ̀ ọ̀kan náà máa ṣáájú wa Eh, abdullahi ọmọ masoud níjọ́ kan wọ́n wá sọ pé yóò àwọn fi yorùbá tiẹ̀ gbé kalẹ̀ lọ́nà tó yàtọ̀ sí bí sàbẹ̀yẹ ti sọ̀rọ̀ yìí kọ́kọ́ kà lárúbáwá náà kò tù àtọ́ bá fẹ́ máa ṣàlàyé àmọ́ pàlàyé tiẹ̀ ló ń ṣe yẹ ọ̀rọ̀ ẹni yẹn gangan kò ti kò ti sọ láàzọ. salamu alaykum. wà ntí à ń ṣe lálàyé fún wa òun náà ni wípé ká sọ́ra níbi mímọ́ sọ ìtọ́lọ́wọ̀n wò sọ ntí anabi sallallahu alayhi wa sallam wò sọ anabi ni man qala alayya man kadhaba alayya muta'ammidan falyatabawa maq'adahu minan nar. hadith alakọ̀kọ́ nínú báàbù yìí ana abdulrahman zayd ibn khalid al-juhani anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam. من جهز غاسيا في سبيل الله فقد جزى ومن خلف غازيا في أهله بخير فقد جزى متفق عليه من أقوى فوى عبد أبو عبد الرحمن زيد ومخالد خالد الجهني قال ما بقى يونس وصحابين قال أسقي قال رسول الله صلى الله عليه وسلم ودي شلون وباتي كاتي قلوبا بيقصوا بايك man gazia gaziyan algazi ona ni almuqatil fi sabilillah ani ti on jaw jodo wa membe ulimani asilah in katurija ulimani ulimani azad in katiu file barali abijoje ẹlẹ́ẹ̀kẹta àrọ́ọ̀hílà ní tí ó gùn gbẹ̀rẹ̀gbẹ̀ tí ọlọ́jà gbogbo ní nǹkan àyẹ̀mọ́ tó gbẹ bá ju tó tí ó lè sá tó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìwọ fẹ́ lọ ìjà sójú ọ̀nà lọ́wọ́ wà ní kankan lọ ẹnìkan wá ní pé èmi ò lè ní láǹfààní àti lọ ṣùgbọ́n màá pèsè gbogbo tó lò tó fi lọ ṣe ìjà sójú ọ̀nà lọ hádà mi bá àtàwọn alàgbèrè irú ẹni yẹn ń sìn òun ọ̀lọ́ ṣùgbọ́n fasilitéètì bí wọ́n ṣe fẹ́ lọ lànà sallallahu alaihi wasallam man jahaza ghaziyan fi sabilillah gbogbo ẹnikẹ́ni tó bá kéèyàn jahaza èèyàn kéèyàn ó kéèyàn ó báyàn pèsè nǹkan téèyàn ó lò kéèyàn ó pèpè àyàn tajhizu ta'am Hmm? At'am jaiz. The food is ready. Hmm? Jahaza qaziya. Téèyàn bá ṣèkùn lọ́wọ́ kéèyàn fún ẹni tó fẹ́ lọ jà lójú ọ̀rọ̀ lọ láwọn nǹkan tó ní bùkátà sí ẹnikẹ́ni tó bá jẹ́ àhásà rẹ̀ tó ṣe fún fi sabilillah lójú ọ̀nà tọ́lọ́run ní o kì í ṣe lójú ọ̀nà tó ṣe wú Àwọn èèyàn ṣe tán àti gbé fifty billion kalẹ̀ tó bá lọ fẹ́ ṣe ṣe àwọn ìjọba gọ́ọ̀mẹ̀ntì kí lè tó fi ṣe bẹ́ẹ̀ kọ́ni lọ́kọ́ tó bá ti dé bẹ́ẹ̀ tán òun lòun máa kọ́ńtró rẹ̀ àwọn ọlọ́pàá àwọn gọ́ọ̀nọ̀sì tẹ́lẹ̀ tó ń jáde tó ń kékeré jáde pa àwọn aspirant gba àwò ẹlòmíì lè má ní owó ti ná àwọn kan ní òbí ó State. stéètì àṣírí ti remember, mí lè the twenty billion we put kó n campaign yóò sì sọ pé mo gbà mọ́ ìfúnlọ́fẹ̀ẹ́ ah twenty billion ọmọ wa ṣùgbọ́n condition kan gbogbo tó ń bá tẹ̀ ní stéètì sójú ọ̀nà ọlọ́run fakọ̀dẹ́gàzà anabi sallallahu alayhi wa sallam anabi wo ẹni bẹ́ẹ̀ bí o tiẹ̀ lọ ojú ogun òun náà ti o ti dàgún náà nìyẹn láàdá tẹni tó lọ ojú ogun gbà ló gbà lókun ló fasilitéètì bẹ́ẹ̀ nìyẹn ṣe lọ. bákan náà wà mọ̀nà khalafa gaziyan fi ahlihi bi khayri gbogbo ẹnikẹ́ni tó bá bá ẹni tó lọ jà sójú ọ̀nà ọlọ́run tó bá mójú mójútó ilé rẹ̀ àwọn ará ilé rẹ̀ nígbà tó wọ́n sí ilé bi khairin lọ́nà tó dáa àwọn ọmọ rẹ̀ ó fún wọn ní nǹkan àwọn ìyàwó rẹ̀ ọ̀nàwó dáadáa sí wọn bi khairin anábì fi májẹ̀mú sí o bi khairin lọ́nà tó dáa ní o ìyẹ́ pé gbàtọ́kọ rẹ̀ tó ti lọ jáde báyìí pẹ̀lú ṣèbí yóò tọ́ tó sàtọ́sọ mẹ́ta kan lóde yóò tó bẹ̀rẹ̀ ṣé mo ti lè a máa sùn bẹ́ẹ̀ kódà lọ́sẹ̀ kan lọ́sẹ̀ kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé fi máa fi ilé ẹ̀wọ̀n wà lólè ẹ̀rì kó náà kàláfà rẹ̀ ni ṣùgbọ́n bìṣàrẹ̀ lórí ẹ̀ ẹni tí ò sí nílé tọ́lọ́ sójú ogun ọ̀nà àtọ́lọ́ gbogbo ẹnikẹ́ni tó bá bá mójútó lé àwọn ará ilé rẹ̀ náà fọkọ̀dé gẹ́sà irú ẹni yẹn náà tó ń ti pé kò lọ ẹ̀sán ẹni tọ́lọ́jà náà ni sójú ọ̀nà àtọ́lọ́ ládàá náà ni gbogbo tọkọ̀rọ̀ náà ti yàtọ̀ sórí ọ̀dọ̀ mọ̀tẹ́fọ̀kùn alẹ́ a rí pé ta bá wọ ilé afẹ́ ṣe wáàsí níbi a sì fẹ́ káwọn èèyàn máa gbọ́ níta ń sọ ẹ̀ pé bá a ti ń sọ ilé sí kò náwó aláriwo púpọ̀ bá a sára ń sọ ó jáde ju bá a ti ń sọ abẹ́ ẹ̀kọ́ ẹnìkan ti sáré ti ń àríjì spika ó ti sẹ́ ó ti rọra epo ó ti rọ sínú kì í sọ̀rọ̀ ló ṣe wáàsí àbọ̀ ní sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti dọ́gba pẹ̀lú èmi tí mo sọ̀rọ̀ nínú ládàá torí wọn ló fàṣìlítéètì gbọ́dọ̀ yẹn ṣe jáde tó ti wá báyìí ṣùgbọ́n bá a ṣe gbàgbọ́ yé nǹkan yẹn nìyẹn wọn fẹ́ ṣe wáhà sí nìkan wọn ló ti sáré lọ ń gbálẹ̀ rẹ̀ wọn ló ń tọ́ àga ẹlẹ́mí ọmọ àgbègbè tí ẹ máa pé ó súnmọ́ kẹ́nìkan ká mọ́ tiẹ̀ rí níbẹ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn nìkan làwọn yóò máa rí ah fàlàlà fàyẹn ah abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tó tó àga ẹ̀yẹ kẹ́lẹ́ mọ̀ dà pọ̀ tiẹ̀ ó sì lè nípò lọ́dọọdọ ju afáàṣẹ sọ̀rọ̀ nípa ó lè ní láàrin lọ́dọọdọ ju afáàṣẹ sọ̀rọ̀ nípa ṣe ìdí nìyí tó fi jẹ́ pé ìṣiṣẹ́ ọlọ́run àníyàn tó dáa yẹn fi máa ń ṣe ìṣe pé kẹ́nìkan ọmọ mi kẹ́nìkan ọmọ mi àwọn èèyàn kan bẹ tó ṣe pé wọn yìí sáfà àwọn ìgbẹ́ tó máa ń facilitate àwọn iṣẹ́ tí ó fi lè rọrùn tí ó fi lè ṣàǹfààní fún gbogbo àwọn èèyàn ní táwọn ìjókòó ti ti wà nìyẹn kódà bẹ́ẹ̀ bá ní oṣù lábá olè má bọ̀dá lábá olè má máa sọ ṣùgbọ́n gbogbo ibi táwọn èèyàn ti ń gbọ́rọ̀ iṣẹ́ tó ṣe lórí bí àwọn èèyàn ṣe máa gbọ́ iṣẹ́ kékeré fọwọ́ fìlà àjírí fọwọ́ ṣẹ̀rí kún lè rò yàrá fìlà àjírí wọ̀ tẹ̀wà òun náà ó bá wọn kópa nínú ládàá táwọn táwọn sọ̀kà yẹn tó ń gbà tó nítorí pé àtàwọn alàlùbẹ̀rù kéèyàn ó máa kún àwọn èèyàn lọ́wọ́ lérí dáadáa ẹni tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ wò pé nínú ìlú yìí á ah, àní àfàsùn náà nínú ìlú yìí ó sì wúra rẹ pé ìwọ ò lè lọ kẹ́kọ̀ọ́ ọ̀nà ti ọ̀nà ti pọ̀ nítorí gbé lọ́wọ́ ti pọ̀ àwa wọ ẹ̀dọ̀ ọmọ yìí yóò dà pé ẹ̀ sì yóò lọ kẹ́kọ̀ọ́ ó wù wá kó lọ ṣùgbọ́n bùkátà sanwó gbá sanwó náà ni pẹ̀lú ọ̀rẹ́ inṣàlá máa gbé lọ́pọ̀lọpọ̀ ẹ wá wo tó bá kẹ́kọ̀ọ́ yẹn ẹ wò tọ́mọ ẹ bá wá ń sàǹfààní láyé gbogbo wà ní bá ń sàǹfààní ẹni tó jẹ́ sábà bíun náà yóò mọ lẹ́sàn nínú owó kan nígbà tí sọlọ jẹ́ kí dábàá ń sàdúrà àmọ́ tó pé wọ́ọ́ lọ àwọn àwọn afá wa àwọn òbí wa àti gbogbo àwọn tí wọ́n jẹ́ onísábàbí dáadáa wa tó wà á kàn sọ èdè ìtọ́bi jẹ́ pé kéèyàn ó máa sáré kéèyàn máa sojú kòkòrò láti máa kún àwọn èèyàn lọ́wọ́ lórí dáadáa oore ni látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bá fún yẹn lórí ẹ̀ bẹ̀rẹ̀ tó bá ti lè ọ̀bùsáàfù bí dáadáa ní kaba yìí kéèyàn ó tètè máa fọwọ́ kún nítorí pé kíwọ náà ò lè nípìn nínú ẹ̀sán tó ń bẹ̀rù dáadáa tẹ́lẹ̀ bá wá rí bẹ́ẹ̀ bó wà lẹ́yìn tó ṣe wípé òun ọ̀lọ́ máa yẹ náà nídìí àrò dáadáa ni bí dáadáa yẹn bí ò ṣe ní gòkè ìgbésẹ̀ tó wọ́n máa gbé ni ṣe rí pé iṣẹ́ tó tóbi ni fún ẹ̀rú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run kò ṣọwà òjíṣẹ́ ọlọ́run ní kó yé wa nínú hadith àkọ́kọ́ dáadáa yìí wípé èèyàn lè jókòó nu ilé kó má lọ jagun fi ṣẹlẹ̀ rẹ̀ kó sì máa gbà ládàá tó lọ nítorí wípé ó kún ẹ̀mí náà lọ́wọ́ lórí dáadáa. وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم بعث بعث إلى بني لحيان من أذيل فقال لا ينبعث من كل رجلين أحدهما والأجر بينهما رواه مسلم inú ẹgbà wa Abu Sa'id al-Khudri kọlọ́wọ́ bá kó bá a lọ sí wọ́n ní òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa sallam anábì gbé ba'atha ba'athan ba'athan una delegations àwọn delegation anábì gbé dìde ikọ̀ ikọ̀ àwọn èèyàn anábì gbé wọn dìde kí wọ́n lọ sí ọ̀dọ̀ Bani Lahiya àwọn ìdílé àwọn ìran kan nìyẹn Bani Lahiya mínú Hudayl nínú ẹbí àwọn àwọn ọmọ ọmọ Hudayl àwọn Hudayl anábì rán wọn sí ó gbé àwọn èèyàn kan dìde ìkọ̀ọ̀kan kí wọ́n lọ sí ọ̀dọ̀ Bani Lahiya mínú Hudayl àwọn Bani Lahiya Hudayl àwọn bànú wọn pọ̀ ṣùgbọ́n àwọn vanilla yẹn mail ò rẹ̀ lákòókò mi sì yorùbá ondo yorùbá ni èkìtì yorùbá ni abẹ́kọ̀ ọ̀yọ́ yorùbá ni ọ̀ṣun yorùbá ni gbogbo wa yorùbá pàwápọ̀ tó ti yé ṣùgbọ́n àtúnyàtọ̀ síra wa bani lahiya min budai nínú budai náà ni wọ́n wà ṣùgbọ́n àwọn tí wọ́n bani lahiya ni wọ́n ànábi wa gbé àwọn delegations kan àwọn ikọ̀ kan pé kan lọ bá wọn fakọ́ọ̀lù anábìlá yẹn báyìí ti mi kó lè rọ̀jìlẹ̀ ní àdúgbò tẹ́ ẹ bá ráwọn èèyàn méjì hmm? èèyàn méjì báyìí ẹnìkan nínú èèyàn méjì yẹn kóun ó dìde láti máa pe àwọn èèyàn sójú ọ̀nà lọ láti lọ jagun sójú ọ̀nà lọ ẹnì kejì kóun ó kún lọ́wọ́ wàlá àjẹwò bẹ̀yìn ẹni tó ń dìde tó lọ ẹni tí ò lọ ń jẹ tó kún ẹni tó lọ lọ́wọ́ tó wọlé ajérò bẹ́ẹ̀ lọ mẹ́ta méjèèjì ni wọ́n jọ ṣe kíni o ní wọ́n jọ gbẹ̀sán. وعن ابن عباس رضي الله عنه عنهما أن رسول الله صلى الله عليه وسلم فتوى دعفاء ابن عباس قالوا باكي وضاعي نسوان wọ́n ní òṣìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam hasuna hadha alhadith al-akhir fi al-bab anna rasul sallallahu alayhi wa sallam dájú òjíṣẹ́ ọlọ́wọ́n ọba laqiya raqban bi rawha'i anabi pàdé raqban raqbu ní ilẹ̀ larubawa èèbó rẹ̀ ní àwọn passengers àwọn èrò àwọn èèyàn kan tí wọ́n tó ń jó nírìn àjò tí wọ́n ń bọ̀ anabi pàdé wọn bí rọ̀ọ̀há àyè kan náà pè ní rọ̀ọ̀há hmm, àwọn àyè àgbègbè maka sí madina anabi pàdé àwọn èèyàn kan bẹ́ẹ̀ fọkọ́l anabi ni manil kọ́ọ̀m àwọn wo làwọn eléyìí o ẹ̀yin wo ni kọ́ọ̀lù alimusulemu wọn ni a ah, musulumi làwọn náà àwọn náà ti gba islam fọkọ́ọ̀lù mani ant àwọn yẹn náà wà ní ìwọ tó o béèrè ta nìwọ náà kọ́ra rasulullah sallallahu alaihi wasallam èmi rasulullah ẹ̀wọ̀n kan ọkọ̀ sùkùn nígbà yẹn kẹ́lẹ́ mi mara nàbí sallallahu alaihi wasallam ànábì náà yẹn lọ́pọ̀ rọ̀sọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti gbọ́ pa ànábì torí pé ni o wọn ò lè jẹ́ mùsùlùmí so ìdí ìyẹn tó fi jẹ́ pé ẹni tọ́lọ̀ bá fi hàn àwọn tó mọ̀ ní máa pọ̀ ó rẹ̀ lómi yóò sì máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí kò sì ní màkò ní máa ń ṣẹlẹ̀ bá ń tẹ́lẹ̀ pé ah ẹ̀dàgbájá ìní ìtàkà ẹ̀yàn máa ṣe kiri kan ìgbà yóò sá máa sọ ó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ìmí ń bẹ ẹ̀yàn ní padà sọ́dọ̀ ó ní àkùrẹ́kà ah, tí ó sì máa sọ ṣùgbọ́n ó ti gbọ́ kọ́ rẹ̀ ṣùgbọ́n kọ̀ mọ́ pé wọ́n ní àwọn alẹ́gbẹ̀ẹ́ kó làjọ́ mọ̀ tó pé àkùlé ah, ah, jẹ́ àti èjì ẹni àti àwọn àgbàlagbà ní orí ó ti máa fẹ́ ọwọ́ bíi sixty five years torí pé ohun àtẹ̀yìn máa ń gbọ́ nu lẹ́kítọ̀ yẹn àwọn àgbàlagbà ní kankan tọba yóò máa sọ̀rọ̀ kó o sì ní sọ̀rọ̀ kó o lè gbà rẹ̀ mọ́ títí tó fi ọkùnrin fẹ́ sọ̀tà nígbà ọba wa lọ tán ẹlòmíì ló ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹni tó kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o náà lẹni tó ń sọ o náà gbé àkọlé jẹ́ oníjó ẹni tí máa máa yàn lórí dáadáa ní máa pọ̀ kódà kí o lè yàn lórí bẹ́ẹ̀ náà sì lórí àbúrú ọlọ́mọsíwálẹ̀ ní àbúrú so àwọn wọ̀nyí ó kọ ànábì ni wọ́n gbọ́ dáwà islam ló lọ́dọ̀ wọn kó dà kó ránàbì rí ànábì ló sọ pé ẹ̀yin wo ilé wọ́n sì dá ànábì lóhùn wípé alimusilimu fakọ́ọ̀lù mọ̀ni ant àwọn ìwọ náà ta ìwọ náà wò ẹ̀wọ̀n wọn ti bí lọ́dọ̀ wa ànábì ọ̀sọ̀ pé òye fọ́ bí èwo yìí ó ní ẹ́ dàkí rẹ̀ kò tó bá yàn lẹ́rù anábì ní tàwọn àlọ́ subhanallah àwọn náà ni mọ̀nà àǹtí anábì ní rasulullah ẹ̀wọ̀n gbà anábì sọ nígbà tí mo mọ̀ táàmì wọ́n náà anábì ní rasulullah òjíṣẹ́ ọlọ́run gbà ní mi farafa'at ilayhi imra'atun sabiyya nígbà kan ti rí bó jíṣẹ́ ọlọ́run gbà mi arábìnrin kan nínú wọn ó bá gbé ọmọ ọmọ kékeré sọ̀bí òlẹ́ ọmọ kékeré tí ó ti bàlágà ó bá na ọmọ yìí sókè sànàbí faqalat obìnrin yẹn wá sọ bá nàbí pé alihada hajjun sọmọ kékeré tí mo gbé lọ́wọ́ yìí náà hajj làwa wá ṣe sọmọ yìí náà wà ní hajj báyìí tó ní hajj qala anábìnrin náà anábìnrin ó ní ẹ̀sán hajj ó ní hajj wàlàkì àjùrò ṣùgbọ́n wọ ìyá rẹ̀ tó gbé wá wọ ló ní ẹ̀sán ọ̀hún lọ́wọ́ àwọn mùsùlùmí fáwọn mùsùlùmí náà wọ hadithi wa nínú hadithi yìí tí a bá wò àwọn ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ náà ẹ̀ náà ni pé ìgbàláyé ń bẹ kò sẹ́sẹ̀ ń bẹ ẹni téèyàn bá rí téèyàn ò mà rí kéèyàn ò béèrè pé bóun tá a sàmọ̀ àgbè ẹnìkan wọn gbà láti àárín sàmọ̀ ẹgbẹ̀ ṣáájú títí àlejò ní ní àbí àdúgbò ilẹ̀ àgbèmí kan kọ́ wa ní àá kílẹ̀ mí ṣé kìí ṣe ilé ọlọ́ọ̀ni mi ní àlá ó sì ká tó burú bẹ́ẹ̀ kéèyàn orí yàn kéèyàn fẹ́ mọ̀ nípa ẹ̀yàn even for security purpose báwo ni nínú ibi títí ń sọ̀rọ̀ yẹn ló ti máa ètò Islam ó fààyè lẹ̀ fún ìgbésẹ̀ ojúlàlákàn fi sọ́rí. ti rí ọ wọn sì máa pé mùsùlùmí ni ọ kó lọ yẹra rẹ o téèyàn sẹ́ni sì yẹn méjì so àwọn yẹn sọ pé ẹni sí inú mùsùlùmí ni wá bákan náà a sallallahu alaihi wa sallam ìgbà táwọn èèyàn yìí bẹ̀rẹ̀ pé mọ̀ ní gbèsè lé àwọn náà anábì ní Rasulullah gbèsè ọlọ́run kí ni tá a gbọ́ yé bẹ̀ ǹjẹ́ a lè rí ẹgbà wa hadisi kan rí láyé níbi tá Abubakar ti sọ pé mọ̀nà ant sànàbí sábàkiri lè sọ bẹ́ẹ̀ ṣé Umaru lè sọ bẹ́ẹ̀ ẹ́ tọ́ba ṣe pé Umaru ló sọ pé mọ̀nà ant fànàbí sànàbí ó dà lọ ẹ́ ìrọ̀pá nàbí máa pè ọmọ òun àbúrò nìyẹn àìlẹ́kọ̀ọ́ nìyẹn ṣùgbọ́n àwọn ẹni ànábì ò mọ̀ wọ́n rí àwọn ọmọ òṣèké ló wọn ò mà nábì ṣùgbọ́n àtàdẹ̀ ti sọ̀rọ̀ yẹn ànábì ti gbé wọn sípò pé kò wọ́n ò mọ̀ mọ̀nàáǹtì táwọn ìwọ náà ànábì ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ. so ẹ̀kọ́ wà ń bẹ̀ ká máa bá àwọn èèyàn lò tẹ̀sílù nẹ́ẹ̀sì mọ̀nàzìlà ẹ máa bá àwọn èèyàn lò pẹ̀lú ipò wọn ẹlòmíì ń bẹ kò mọ̀ ọ́ kódò lè fàyà gbá ọ ńgbọ̀ bá wá júwe ẹni tó jẹ́ fún yìí à ah, ẹ̀mọ́ bínú àwọn àríkọ̀sí yẹn lára anẹ́bísàlá àdọ́sàlá ẹni tí ò mọ̀ anẹ́bísàlá tó bá wà ká anábì òní kàwé tó tó pé kò wà ṣùgbọ́n tó bá mọ̀ anábì ní òní ẹ̀sìpẹ̀ ní oṣù bẹ́ẹ̀ òun kò tiẹ̀ lè bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fi lè mú tó ṣe báyẹn kò mọ̀ ni ṣùgbọ́n nìkan wá ṣe báyẹn pé ah àwa ló ń béèrè pé mọ̀ ni àǹtí Ah. látòdì lọ a sì gba àlùbáríkà rẹ kó o tún jìyàn màláyé tó o ti gbogbo àwọn nǹkan yẹn takabúrò ìgbéraga nìyẹn nígbà tí o mọ kò mọ ipò tó jẹ ó ti yẹ kó o fún ní ọgọdọ kó o fún ní àwíjàre lórí yẹn sànib sallallahu alayhi máa ń bá àwọn èèyàn lò níbàámu sí bọ́ọ̀rọ̀ bá ṣe yé wọn sí àdìbọ̀rọ̀ bá ṣe yé wọn mọ́ ju gbogbo ẹ̀ lọ arí àmì tọ̀wọ́ àbò ìtẹríba lára anábì sallallahu alaihi wa sallam anábì tí wọ́n á bí kárí ìjọ kan tó sọ fóbìnrin kan pé má sọkún lórí ọmọ rẹ tó kú má bàrà jẹ́ ó ní àlékà á nì kó wájú mi anábì sì kó bẹ́ẹ̀ wà ní nàkàlà tó sọ bí mo sì bàtì torí pé nítòsẹ̀lẹ̀ sí mi ò ṣẹlẹ̀ sí ọlọ́jọ́ ọmọ bá mi sọ yẹn anábì rẹ̀ kọ́ wájú mi bàbá náà bí kúrò tán láwọn ẹgbẹ ah Rasulullah ojúṣe Ọlọ́run ni ọba sọ̀rọ̀ yìí ẹ tàbí ó ní ọba sáré lọlé ànábi sọlá sọlá ìgbà tó délé ànábi ọjà wọlé ọ̀rẹ́ Rasulullah lómi ma ànábi ni innama sabiru inda sadmati al-ula ànábi ni ah, sùúrù tó rẹ ti ṣe nígbà pé ní sòwòrò ìgbà àkọ́kọ́ àdánwò ṣẹlẹ̀ yẹn ni wọ́n máa ń ṣe sòwòrò máa dọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ah ẹgbẹ́ ẹbí wọn ká ẹgbẹ́ kàkà lánàá ló ṣe bẹ́ẹ̀ bó ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn gbé fìbílẹ̀ ànábẹ̀ wò ọmọ ẹ̀tọ́ bá sọ̀rọ̀ ni wò mí dáadáa jẹ́ ìyọ̀gò lójú kọ́ ọmọ rẹ̀ ànábẹ̀ ò sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò ní ìdí gbogbo yẹn ọ̀ ń lọ ní páàkì ọmọ ọmọ ọmọ páàkì ọmọ gáràjì kan mọ́tò páàkì wọn á sọ pé kìnnìyà àkàkẹ́nìkà èmi ò má bàa kan lédè mi ò èmi ò dẹ́kẹ́nìkà wọ́n náà àwọn ọ̀gbìn ọ̀ màmí ni kò ní ìdíkọ̀ fàyídà àkàtọ̀ wọn jẹ́ ìlú náà kọ́ sàlẹ̀ má dà lọ. níbi títí ń sọ̀rọ̀ yẹn fún láàrin bí ìṣẹ́jú márùn àwọn ẹ̀kọ́ dìde ìlú wa ah. sórí ẹ pé ọ̀ mẹ́tò ń bá sọ̀rọ̀ ó rí padà bọ̀ wà lẹ̀ lónìí ah, ẹ̀dá kùsà òru ọmọ ẹni ọwọ́ ni ní ìmọ̀ pẹ̀lú ṣùgbọ́n tẹ́lẹ̀ ọba ti le ń fún lẹ́sìn ìwọ náà ti dàbí tiẹ̀ àwọn yóò wà á mọ bá àwọn alájẹ yẹn ṣe sùúrù ẹ má fira yín wé ọmọ yìí tiẹ̀ gan wọ́n sẹ̀ tún wọn máa ṣe wáàsí fún ọ ọ̀kan nínú àwọn tí wọ́n máa sọ pálapàla gbọ́ pé wọ́n níjọ́ kan yín lọ ń gbé mọ́tò rẹ̀ lọ wọn ọlọ́kadà kan wá kọlu ọkọ rẹ̀ nínú àwọn táwọn sọ̀rọ̀ dáadáa nínú àwọn táwọn kọlu àwọn aláàfáà abẹ́kọ̀ọ́ bó jẹ ẹ̀jẹ̀ pé alẹ́ gbé ọ̀kadà mo ti sọ́rí wọ́n ní mi ọlọ́kadà yẹn ọkọ yìí inú tó sì kan ọkọ rẹ náà kì í ṣe pé ó bàjẹ́ wọ́n bàjẹ́ ò sì nínú ọkọ̀ ó sì lọ ọlọ́kadà yẹn létí bó ṣe fọ etí yẹn tábà parọ́ ní ọmọ ẹ̀tọ́ fọ́létí mùdírù kìíní kan lọ́gbọ̀n gbálétí kìíní kan kan pa ọlọ́kàrà yẹn pé àwọn pé ẹ má bìí ló pé ṣé ẹrú tẹ́ ń wò yìí ó dàbí ìyá òun bá fún etí yẹn automatically ọwọ́ yẹn ó kàn jáde pé kìí ṣe pé òun náà wíyì pé òun bẹ pé ṣùgbọ́n ó ti di pé ọ̀wà ẹ má gbẹ etí yẹn ni pé ọwọ́ yẹn ó jáde ó gbà padà ni pé òun lè wá gbà tán o kó wọn bẹ̀bẹ̀ o pé ṣùgbọ́n mistake náà ṣe ni pé tí ìyẹn bá ṣe gbà wọn pé kódà president òun ò ti gbà tán ká tó wé ká má bèrè àwọn náà ẹ̀yin náà bá má gbà létí gbogbo ń tọkọ lu ọkọ yìí gan kò sí nǹkan kan tó wà lọ kó wá kọ lọkọ yìí kó máa lagídí káwọn yẹn wá sọ wípé ó yá máa bọ mọ ó mọ ọkọ tó kọ lu èyí ò ní yé èèyàn ṣùgbọ́n pé kó wọ́n gan lọ sí àlọ́ ń bọ́ gbadá lẹ́nu mọ́tò ẹ̀yin gan kankan ní téèyàn bá ti jù lọ èèyàn sì kí ni o èèyàn máa ń mọ àmọ́ ìgbà mi tó rẹ lómi tí ó kàn máa sọ̀rọ̀ ààrẹ tàbí lómi àyìn kan àyìn tẹ ọ̀dà sàn tẹ tẹ jáde tẹ tẹ ọ̀dà tó ṣe kiri kan ọkọ̀ máa wọ ìlú tọ́sí wọ́n yẹ kó àtọ́lọ́ ọ̀hún jẹ́ ẹ̀rọ fọ́ọ̀lù sí i ẹni ká ti sọ bẹ́ẹ̀ lómi ẹ̀yìn tẹ jáde níbo dé ibẹ̀ jáde níbo ló ti tẹ̀rí táàbù lè sọ pé ó ti jáde ó lajú bẹ́ẹ̀ ló jáde kó ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó ní ìdíkọ́ máa sọ̀rọ̀ ń gbọ́dọ̀ wá kúrò bẹ́ẹ̀ làwọn yẹn wà máa sọ̀rọ̀ à ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ iyì ọmọ ènìyàn nìyẹn bá nàbí sọ̀rọ̀ bá wà ayọ̀ ayọ̀ sọ́lá bá nàbí ṣe máa ń ṣe nìyẹn nígbà tí wọ́n ní mọ́ni àǹt tààlọ́ alábìrẹ̀ sọ̀rọ̀ ẹ̀wọ̀n tó jáde ń bẹ̀ Rasulullah ajẹ́ ah, pé ká béèrè tí ò yé wa lọ́wọ́ rẹ̀ lóko ẹ̀wọ̀n kan instantly lójú ẹsẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní béèrè tí ò yé wa nínú ẹsẹ̀ wa ni tẹ́pá náà bìí sọ pé orí yín ló fọ̀ ṣé wọ́n lè béèrè kankan mọ́ tó dín ìyẹn tó jẹ́ pé ẹni tá a rán níṣẹ́ tó gbúdọ̀ máa ṣe sùúrù ẹni tó járe kọ́sí tó fẹ́ tún àwọn ènìyàn ṣe tó gbúdọ̀ máa ṣe sùúrù kò gbúdọ̀ jẹ́ ẹni tí ó máa bínú ọ̀jẹ́ ni tó tí ó mọ̀ tètè mọ́ bínú tí nǹkan kan bá sì fa ìbínú rẹ̀ lójú ẹsẹ̀ náà kó tètè kúrò bẹ̀ so látara àdé eléyìí obìnrin yìí lójú ẹsẹ̀ tó ti gbọ́ pé à ẹni tá à ń ti ń wá tẹ́lẹ̀ Rasulullah ojúṣe ọlọ́run fọ̀rọ̀ fà àti ilé imra'atun sabiyya obìnrin yìí bá ń na ọmọ rẹ̀ kékeré sókè faqalat orí ìṣẹ̀lẹ̀ hada hajj sọmọ kékeré yìí náà sọ wà ní hajj bí qala na'am anábìnrin bẹ́ẹ̀ ni wọ́ọ̀lẹ̀ kí ṣùgbọ́n wọ́ọ̀lẹ̀ àárẹ̀ ọwọ́ lọ́wọ́ gbà dáadáa lọ́wọ́ lọ́wọ́ sí so ilé ìdíkùn yìí wá wípé mahalu shahid munasaba ìbáṣepọ̀ tó ń bẹ láàrin hadithi yìí àti báàbù yìí ibi tó wà náà ni naam wàlàkẹ́ àjẹ́ so ẹni pé ìyá mi ó ran ọmọ lọ́wọ́ lórí kọ́ ọmọ ṣe hajj abẹ́kọ̀ọ́ so wàbí táálí ó sì tún àgbàlagbà hajj tòlí tó jẹ́ pé àwọn tọ́lọ́ ń láti rí kọ́lọ́wọ́lá tó rẹ̀ kó sàlẹ̀ nígbà sí wa náà bá fẹ́ lọ hajj wọn lè kó àwọn ọmọ wọn lọ́wọ́ ọmọ tó ti bàlágà láti mọ̀ pé lórí ọmọ kọ̀ọ̀kan wọn tó bàlágà sí àdá lórí hajj tó ti wọ́n yẹ pé hajj tó bá dé yẹn ṣe tó bá dàgbà yóò padà ṣe hajj fàrílọ hajj náfìlà òun ló jẹ fọmọdé náfìlà ní fọmọdé ṣùgbọ́n tó bá dàgbà tó bá di bàlágà yóò padà lọ ṣe hajj fàrílọ ètò ìjọba ìjìnlẹ̀ lórí ṣùgbọ́n òbí rẹ̀ tó ń mú lọ yẹn kó bí yóò gbà dáadáa pé ọ fásilitéètì kọmọ yìí orí àjì ṣe nígbà tó wà kékeré orí iṣẹ́ àṣegbọ́ rẹ ṣe nígbà tó wà kékeré tó eléyìí náà ó jẹ́ kó yẹ wá wípé nínú iṣẹ́ hajj umra àbí hajj tí ọlọ́run bá ṣe gbàdá ẹ̀ arísìkì fún mi àwa mùsùlùmí á níbi náà máa náwó sí àìṣe tí ó lówó lọ́wọ́ tí ó lè náwó síbẹ̀ náà ọmọ rẹ kan kò sí bí ṣe ń ṣe kò tí ọlọ́run gbé lọ sí umra lọ́ọ̀fì tàwáfù gbogbo tàwáfù yẹ kó àwọn ọ̀bẹ lọ́wọ́ àwọn ìyá dáadáa tí wọ́n ṣáájú wọn máa ń ṣe bẹ́ẹ̀ Imam Bukhari ìyẹ́ ọ̀hún tàwáfù ọ̀hún sàdúrà ẹ̀sìn wa wo tí Imam Bukhari padà wáyé sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣáájú nínú àwọn ènìyàn rẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ò gbé ọmọ wọn lọ sí kàlá wọ́n tàwa gbogbo tàwáfù ọmọ iná wọn ṣàdúrà tó gbọ́ àwọn nǹkan báyìí ó dáa pọ̀ ló jẹ́ pé mùsùlùmí ti ma bi tó fẹ́ náwó sí ìṣe kọ́ wá ló nìkan dàpàtílẹ̀ pa ọgọ́rùn-ún àlù sókun gbogbo àwọn nǹkan yẹn kò sí àǹfààní kankan tó wà lẹ àdúgbò ọlọ́mọ fa kéèsì máa jà tí ọkàn ọ lọ máa náwó síbi ìbàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan wọ̀nyí àwọn mùsùlùmí ẹ̀kọ́ tó péye ó bẹ fún ara nàbí sọ̀rọ̀ lọ́wọ́.